ok ibi tí a bá ọ̀rọ̀ dé ni abala ibi tí a ti ń mú wá sí ìrántí àwọn ẹ̀sùn tí àwọn tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró lọ́tọ̀ kó ya kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. ẹ má jẹ́ ń gbọ́ ẹjọ́ ń bẹ̀ yẹn o. àti wá ka àwọn ìdí bíi márùn-ún ní eléyìí tó ga sí wípé ó jẹ́ àwọn ìdí tí àwọn tí wọ́n ń sọ pé àwọn fẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà tàbí tó ń bí àwọn nínú tó bẹ́ẹ̀ gẹ́ táwọn fi rí i pé kò lè rọgbọ mọ́ fún àwọn láti máa bá orílẹ̀-èdè nàìjíríà lọ bí kò ṣe pé kí nàìjíríà kó pé kárí orílẹ̀-èdè yorùbá lọ́tọ̀ ká tún wá rí orílẹ̀-èdè míì òyòwù kí wọ́n máa pera wọn àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ìjọba muhammadu buhari ní àsìkò yìí ọ̀rọ̀ ara wa tá a ti kọkọ yanjú ní abala rò pé nǹkan kan ò kọlù yẹn àbí ohun yòówù kó jẹ́ ìṣòro ní orílẹ̀-èdè nàìjíríà kò gbọ́dọ̀ kọlù ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn o ǹjẹ́ ẹ gbọ́ ohun tí mo wí yé. nínú ọ̀nà àbáyọ ni pé gbogbo ń tá a bá rí kákà álẹ̀ kó jẹ́ ìdí tí orílẹ̀-èdè Yorùbá ó fi dá dúró kò gbọ́dọ̀ kọlu ti àkọ́kọ́ yẹn o ẹ̀dìmú o tó bá ti kọlù ú a ti tako ara wa nù o a ti tako ìtójódodo nìyẹn o a fi ìwòye sí i wa a fi tako. ọ̀rọ̀ òdì sí ọlọ́run nìyẹn o ìyẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ so ká àwa mùsùlùmí káàdì yẹn mú ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, kì í ṣe àsìkò ìjọba Muhammadu Buhari ni wàhálà ìbẹ̀rẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá. lẹ́mọ̀ wípé wàhálà yìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti kírètì nàìjíríà as a country ló ti bẹ̀rẹ̀ láti ìgbà náà ló ti bẹ̀rẹ̀ nítorí gbogbo ń tẹ́ ẹ̀ka lẹ́yìn pátá látọjọ́ náà ló ti ń bẹ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ látọjọ́ náà ló ti ń bẹ. pé haúsá pọ̀ ní síìtì látọjọ́ náà ló ti ń bẹ pé wọ́n ń lo òfin kan látọjọ́ náà ló ti ń bẹ pé iná ìjọba ń ṣe mọ̀nàmọ́ná látọjọ́ náà ló ti ń bẹ pé síkírọ́rìtì wọ́ látọjọ́ náà ló ti ń bẹ agá pé ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ amúkùn ni. ẹ má dìlé muhammadu buhari lórí. òun náà jẹ́ ọ̀kan nínú wọn ni wàhálà nàìjíríà ìṣòro nàìjíríà kò bẹ̀rẹ̀ lónìí kò bẹ̀rẹ̀ lánàá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti dé one tí wọ́n ti ní orílẹ̀-èdè kan máa jẹ́ nàìjírí látọjọ́ náà òun ni wàhálà tí à ń kàn lónìí. ìtọ́kàn máa ń ṣẹlẹ̀ pẹ̀lú wàhálà ni wípé wàhálà ó bẹ̀rẹ̀ láti bi kékeré yóò máa ṣe kí ni yóò máa fẹjú sí i yóò máa fẹjú sí i nítorí wípé kò sígbà kan rí nàìjíríà tá a sọ pé wọn ìmúná lọ. kò sígbà kan rí nàìjíríà tá a sọ pé àwọn ẹ̀ka àjọba gbogbo wọ́n ṣe déédéé kò sí. èé ti ṣe táwọn bàbá wa nígbà yẹn tí wọn ò fi tètè ṣàtúnṣe yẹn nígbà tí ìlú ò tí ì fẹ́jú tó báyìí. tí wọ́n ń wò ó ràn tí wọ́n ń wò ó ràn tí wọ́n ń wò ó ràn tó fi wá di ń wá búrẹ́kẹ́. ajá pé president Muhammad Buhari kì í ṣe òun ló dá wàhálà yìí sílẹ̀ kì í sórí rẹ̀ ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ọjọ́ wàhálà yìí ó ti pẹ́ wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wá sínú rẹ̀ ni abá wàhálà yìí Nàìjíríà ni gbogbo àwọn tán bá bí 1960 dàsìkò yìí wọ́n bá wàhálà yẹn wọ́n bá nàìjíríà ni tabamu láti àsìkò ìgbà òmìnira wa ó di kókó ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó yé wa kókó ẹlẹ́ẹ̀kẹta òun ní pé bí a ṣe gbọ́dọ̀ di wàhálà ilé orí president muhammadu buhari la gbọ́dọ̀ dílé orí ẹ̀yà kan ní nàìjíríà a gbọ́dọ̀ dí lórí kíni. ẹ̀yà kan ní nàìjíríà ẹ mọ rísìn tó fi rí bẹ́ẹ̀ ìdí ni pé ẹ dákọ stéètì náà nílẹ̀ yorùbá tí haúsá ti di pírẹsì tó ti di gómìnà ẹ dákọ ẹ tí fúlàní ti di gómìnà a state nílẹ̀ yorùbá tó dá sí pé ọmọ fúlàní ló jẹ́ gómìnà tàbí ọmọ fúlàní ló jẹ́ ọmọ ilé asòfin ìpínlẹ̀ ìlú náà ẹ sọ. ìjọba ológun ọ̀tọ̀ sẹ́yìn pé ìjọba ológun àyàn wọ́n fúnra wọn ni wọ́n yanra wọn. ẹni tó bá wù wọ́n òun ni wọ́n lè fi sórí ipò kò sì lè jẹ́ pé ìjọba ológun ní bẹ́ńtà kẹ̀lẹ́ fẹ́ ṣèwọ́de orílẹ̀-èdè Yorùbá. kò lè jẹ́ ayé ìjọba ológo táwọn kan sọ pé ilẹ̀ Yorùbá ó fẹ́ dá dúró so ẹyọ tìjọba ológun ẹyọ ọlẹ ìjọba àwa ara wa là ń sọ kò sí sẹ́ẹ̀tì kankan lẹ̀ Yorùbá tí ọmọ Fúlàní ti di gọ́fúnà kò sí sẹ́ẹ̀tì kankan lẹ̀ Yorùbá tí rẹ́ẹ̀pù wa tó ti jọmọ Fúlàní òkè ọ̀nà méjì níjọba gbà pín ọrọ̀ ìlú ọ̀nà méjì náà gbà pín. ọ̀nà àkọ́kọ́ wọ́n ń pín nípasẹ̀ àwọn gómìnà wa. ọ̀nà kejì wọ́n ń pín in nípasẹ̀ àwọn ministers ok wọ́n ń pín ọrọ̀ ìlú nípasẹ̀ àwọn gómìnàs wọ́n sì ń pín nípasẹ̀ àwọn ministers. group àwọn ministers la pín àwọn senators àwọn rẹ́pù mọ́ group kan nu group kan ní àwọn governors àtàwọn local government chairmen. ní ilẹ̀ Yorùbá bí àwa ṣe ní ọmọ ní house ní senate làwùsá náà ní ní Yíbò náà ní àjọ dá ara wa jọ síbẹ̀ ni. ok ǹjẹ́ ẹ mọ̀ wípé bá a ṣe ń pariwo àìṣedéédé ìjọba Nàìjíríà nísàlẹ̀ ọya bẹ́ẹ̀ náà ni wọ́n ń pariwo rẹ̀ lókè ọya àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ two weeks ago NTA ó ṣe prógámù kan either NTA or Galaxy àbí iait, ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn but kì í ṣe BCOS wọ́n lọ sí Kánò wọ́n lọ intaviu àwọn aráàlú lórí prepaid meter lórí prepaid meter sẹ́wọ̀n pé lọ́dọ̀ wa ní báyìí ariwo tá à náà ni pé wọ́n ní federal government ní kí wọ́n ha lọ́fẹ̀ẹ́ àmọ́ à ń san owó a tún san owó tán kò tún ní tètè jáde irú complain táwa ń sọ nísàlẹ̀ ọ̀yà yìí náà ní tẹnu àwọn ọmọ Kánò jáde lókè ọ̀yà wọ́n interview wọn mo sì ń gbọ́ ketekete báyìí they paid my money o I no know why they don't give me my prepaid o kí làwọn náà wí bí kí làwọn wí bí. ìjọba federal ohun tí ń ṣe sókè ọya ló ń ṣe sísàlẹ̀ ọya náà ní ṣe sọ́dọ̀ àwọn Yíbò àjọ ń sọ́fà Nàìjíríà ni tẹ́má tó wá sọ nípa wàhálà wàhálà tí ń bẹ lókè ọya ó ju ti ìsàlẹ̀ ọya lọ ẹ wo ọjọ́ tí wọ́n ti ń pa àwọn èèyàn ní Maiduguri. láti ayé láti ayé Jonathan pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pààyàn wọ́n máa yin bọ́ǹbù wọ́n máa rí bọ́ǹbù mọ́lẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ Nàìjíríà Òkè Ọya ni Plateau Maiduguri ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n pa pa pa pa pa pa pa wọ́n sì fẹ́ tú odidi ìlú nígbà yẹn a pariwo fúlàní. wàhálà tí òkè ọya ń fojú winá rẹ̀ tó ń ti bó ṣe jásípọ̀ ọmọ wọn ló jẹ́ pírẹ́sídẹ́ǹtì ẹ̀mẹ́gẹ̀ tàyín jẹ́ àti ìfojú winá fifty percent yẹn. mọ́ṣáláṣí mélòó ṣọ́ọ̀ṣì mélòó ni àwọn suicide bombers ni wọ́n ti wá dáná sun nísàlẹ̀ ọ̀yà. lábùjá nígbà kan àti lọ sí car park àbí kí n náà ń pè car park jẹ́ ti máa wọkọ̀ park ó di inú fu àyàfu à ń gbọ́ pé lábùjá àwọn páàkì kan ó ń gbiná páàkì méjì ló gbiná nísàlẹ̀ ọ̀yà. ìyà tí ń jẹ wọ́n lókè ọ̀yà ó ju ìyà tí ń jẹ wá nísàlẹ̀ ọ̀yà lọ lábẹ́ gbogbo àwọn ìjọba wọn. ohun tí kò jẹ́ ká mọ̀ pé ìyà ń jẹ wọ́n lókè ọ̀yà ẹ̀yin ò mọ̀ èmi mọ̀ ń sọ fún yín ohun tí ìyá fi mú àwa dùn lójú ara wa ẹ̀yin ò mọ̀ èmi mọ̀ ń sọ fún yín ẹ mọ̀ nǹkan náà haúsá fẹ́ràn ara wọn yorùbá kórìíra ara wọn ní tó jẹ́ kíyà tí wọ́n hàn jù ní haúsá àwọn fẹ́ràn ara wọn àmọ́ yorùbá wọ́n ń kórìíra ara wọn òkè ìjọba kan náà lájọ́ ń lò ìjọba kan náà lájọ́ ń lò bí wọ́n ṣe ń mú náà wá lọ nísàlẹ̀ ọya ni wọ́n ń mú lọ lókè ọya bẹ́ẹ̀dùkẹ́sàn wa ṣe wọ́ ní sáùtì lẹ́dùkẹ́sàn wọn náà wọ́ ní nọ́ọ̀tì in fact àìbalẹ̀ ọkàn tí ń bẹ ní nọ́ọ̀tì ó ga fíofío ju àìbalẹ̀ ọkàn tí ń bẹ nísàlẹ̀ ọ̀yà lọ. ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa ìwọ̀n ọ̀yàn lóko ìgbà wo náà bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ti òkè ọya láti ayé Jonathan débi pé ẹ̀rù ti ń ba àwọn èèyàn láti lọ sí mọ́sálásí ẹ̀rù ń ba àwọn èèyàn láti lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí wo nísàlẹ̀ ọya ni wọ́n ti wá rí bọ́ọ̀bù mọ́lẹ̀ látọgọ́ tí wọ́n ti ń dáná sun wọ́n lókè ọya. Buhari bá wọn lórí ẹ̀ ni wọ́n sì kọ̀ǹtínú. wọ́n á lọ sí odidi àbà wọ́n á kidnap àwọn tó máa fẹ́ kidnap wọ́n ó dáná sun àwọn tó máa dáná sun wọ́n sì sá lọ. wọn á dá ọkọ̀ dúró lókè ọya ẹni yòówù tó bá wà nínú mọ́tò ìsáídà kó ẹ̀mí ìsáídà kí wọ́n gba ẹ̀mí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ń ṣẹlẹ̀ lókè ọya àwọn ọmọ south àwọn ọmọ south a pariwo pé ẹ gbà wá o àwọn èèyàn orílẹ̀-èdè wa lẹ́ ń pa yìí o ìṣe là ń wòran là fọ́ ọ wọ́n wá wò pé ẹ̀yin pípù yìí sẹ́yìn sẹ́ẹ̀mí sì gidi ni ọ̀dà á yín á yẹ̀ yín náà wò á wò bóyá ẹ fúyà wúwo wọ́n wá sẹ̀ ń migrate wá sí ìsàlẹ̀ ọ̀yà díẹ̀díẹ̀ làwa fi gé ta látọ̀gọ́ tí wọ́n ti ń pọ̀ mọ́ àkàwọn kọ́ra wa. ẹ wo iye àwọn àfáà tí wọ́n pa ẹ wo iye àwọn pastors àwọn reference tí wọ́n pa lókè ọ̀yà tẹ́ẹ̀ máa gbọ́ gbogbo ẹ̀ nígbà tí ń ṣẹlẹ̀ ni dòní olónìí nígbà tí wọ́n ń yanjú Maiduguri wọ́n bọ́ sí Plateau wọ́n bọ́ sí Kaduna wọ́n bọ́ sí mina, ní Minna Jọ́ọ̀sì ó ń lọ ti Sokoto ó ṣẹlẹ̀ ti Zamfara ó ṣẹlẹ̀ ṣé ẹ̀ máa gbọ́ ni ṣé wọ́n sọ fún yín pé àlùjẹ̀nu nípa àwọn yẹn bẹ́ẹ̀ ni ṣé jìnnù nípa wọn bẹ́ẹ̀ ni are they not Nigerians? tọ́ba gá sí pé ní ti pípa ni ní ti kidnapping ni kì í sórí Yorùbá wọn ti bẹ̀rẹ̀ o orí ara wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọ̀daràn tí ń bẹ láàrin wọn àrí ara wọn ni wọ́n ti bẹ̀rẹ̀. tọ́wọ́ sì já sí wípé ká sọ pé ẹ̀yà wo ìran ni ò ní ọ̀daràn nínú nàìjíríà ṣé nàìjíríà ò ni ṣé yorùbá ò pé nínú àwọn ẹ̀yà tí ń bẹ nàìjíríà o ẹ̀yà tí ò bá ní kírímínà nínú ìran wọn kó nawọ́ sẹ́yìn nawọ́ ni ṣé ò sí kírímínà sí nílẹ̀ Yorùbá ni ṣé gbogbo kidnapping tó ń ṣẹlẹ̀ àwọn ọba yìí tí wọ́n ń gbé ohun gbogbo ẹ̀ náà Fúlàní ni ṣé Yorùbá gangan fún ara rẹ̀ ṣé wọn mọ ara wọn léèmọ̀ lórí oko ni àwọn tí ń gbalẹ̀ lọ́nà àìtọ́ sáwọn fúlàní ni àwọn tí ń para wọn sórí oko sáwọn fúlàní ni báwo la ṣe ń ronú náà báwo la ṣe ń ronú náà bíyà ṣe ń jẹ wá nílẹ̀ Yorùbá lábẹ́ gbogbo ìjọba tó ti ń ṣèjọba bọ̀ látẹ̀yìn independence bẹ́ẹ̀ nìyà ń jẹ wọ́n lókè ọya oúnjẹ wọn tààrà ẹ̀ ń bá gbókè ọ̀yà rí yọ mọ̀ pé yà ń di haúsá tààrà ọlọ́run kàn sí àwọn ní ẹ̀dá kan tó ga sí wípé ìsọ̀rọ̀ ààlà ni. wọ́n ń fi ìsọ̀rọ̀ ààlà wọ́n fi ń gbé tiwọn. ọlọ́run wá kẹ́ wọn pẹ̀lú ìfẹ́. Ah haúsá mà nífẹ̀ẹ́ ara wọn o jogún irúfẹ́ táwúsá ní láàrin ara wọn tó bá jogún ẹ̀ fáwa yorùbá wàláì ọgọ́rùn-ún ọdún sóòní àní tí ìpariwo péjọba nàìjíríà ń dààmú wa àní tí ìpariwo àní tí àní rí tiwọn rò torí pé ntọ́ bá ríṣe láàrin wa yóò ran àwọn yòókù lọ́wọ́ ẹ̀ńtọ́ bá rún gẹ́gẹ́ láàrin wa yóò bọ́ àwọn yòókù so ta ló pariwo. bẹ́ẹ̀ délé haúsá láàárọ̀ aláàárọ̀ yìí ẹ sì rí àwọn àlùmọ́gìrì tí wọ́n tò sẹ́nu ilé olówó àwọn olówó tiwa ebi gra ni wọ́n ń kọ́lé sí. alágbèwò ló tó lọ bẹ̀. kẹ́ẹ̀tọ́ rí ajá ńlẹ̀ haúsá ọ̀nà ó jìn kẹ́ẹ̀tọ́ lè rí ajá mo ti dé rírí. mo dé Kánò rí mo dé Minna rí mo dé Bẹ́nikẹ́bì rí mo sì dábùjá rí ní ìfẹ́ ìfojú kan ajá nílé àwọn olówó. ẹ̀yin ọmọ Nàìjíríà mò ń bá sọ̀rọ̀ yìí o àwa mùsùlùmí ti yanjú ọ̀rọ̀ ara wa pé ọlọ́mọdé àkú gífàǹtì wa ẹnìkan kan ọ̀nà mùsùlùmí ní ìjà orílẹ̀-èdè Yorùbá já tó pé mùsùlùmí ò lè fẹ́ kú gífà àtúwá ní kájà á ká tún sà ká má wulẹ̀ lo ẹ̀rí náà tàbí rẹ̀ ẹjẹ́ lo ẹ̀rí ọpọlọ wa ká fọpọlọ gbé ní lọ ń ta yìí. níbi táwọn ara wọn dé níbi tí haúsá fẹ́ràn ara wọn dé ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ òfin tí federal fi dè wá haúsá fi ọwọ́ dẹ́ngbẹ̀rẹ́ mú ni haúsá wọ́n fi ọwọ́ dẹ́ngbẹ̀rẹ́ mú láàrin ara wọn ni àwa Yorùbá látara pé àwulẹ̀ nífẹ̀ẹ́ ara wa a fi ọwọ́ líle tààrà a fi múra wa ni. ìyẹn lè wọ ọkọ̀ fọdún mẹ́wàá fógún ọdún lókè ọya tí ò ní gba plate number. àwọn ọlọ́kadà tiwọn àwọn kì í gba nọ́mbà tẹ́ńbà ti lọ òkè ọya rí yóò jẹ́rìí sí tí mo ń sọ yìí. bí ọlọ́kadà tiwọn ò bá gba nọ́mbà ọlọ́pàá ó fi ayé su. nítorí àìnífẹ̀ẹ́ ara wa àwa fi ọwọ́ ìnira àti gbára wa mú ìnira tí wá wá di rẹ́sù pàwá tù. Awúsá nítorí pé wọ́n fẹ́ràn ara wọn ìnira tiwọn ó wá di divided by two. tani àmọ́ kígbe yóò ṣe Yorùbá Yorùbá ni ọmọ kígbe yìí ẹ wá máa wò ó ẹlẹ́fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá kò sí ibi táwa mùsùlùmí ò lè gbé ń ti wà kò sí ibi táwa lè gbé ìbáàjà Amẹ́ríkà ìbáàjẹ́ Nàìjíríà kò sí ibi táwa ò lè gbé but ẹ̀yin tí ẹlẹ́fẹ́ gborílẹ̀-èdè Yorùbá yìí ìròyìn wo gan ní bẹ́ lára yín tẹ́ fi qualify. ṣé bí wọ́n ní ọkọ̀ tó kéré jù nú ọkọ̀ yìí ní fifty million ẹ̀yin tẹ́ fẹ́ gborílẹ̀-èdè fún wa wọ́n lọ́kọ̀ tó kéré jù nínú premises yín òun ni ọkọ̀ tó wọ́ọ̀tì fifty million naira ṣé ròyìn gidi nù lára yín ẹ tí ì gba ìjọba ẹ tí ì dórílẹ̀-èdè sílẹ̀ ọkọ̀ tó kéré jù ní ọkọ̀ yín ọwọ́ ti fifty million tẹ́ bá wá padà wá gba orílẹ̀-èdè ńkọ́ àti kẹ́ ẹ sọ pọ́kọ̀ tó kéré jù ní ọkọ̀ yín billion naira. ìròyìn wo ní bẹ lára yín sọ pé ìyà tí ń jẹ wá bọ̀ ó fẹ́ dópin tílẹ̀ Yorùbá bá dá dúró àti ìròyìn kankan lára yín àwọn tí ròyìn gidi ṣe ń bẹ lára wọn àwọn bíi awolowo awolowo ìròyìn gidi ń bẹ lára rẹ ìròyìn ìnífẹ̀ẹ́ ọmọ ìlú ń bẹ lára rẹ tó ń ti bẹ́ẹ̀ náà ọwọ́ rẹ ò tẹ́ ọwọ́ ẹni rẹ̀ ò tẹ́ ẹ̀yin tẹ́ ìṣẹ́ni rẹ̀ ntọ́wọ́ ẹni rẹ̀ ò tẹ́ ẹ wá yín ó tẹ́ ẹ fẹ́ fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹ fẹ́ fi ẹ̀jẹ̀ ẹ sì ti tẹ̀sí nífi ìwé báyìí ọ̀rọ̀ ti dé ọ̀rọ̀ ti di ilé ògbà ọ̀nà ògbà báyìí fún yín kò yẹ tá a bá ní làákàyè àwọn ọmọ nàìjíríà pàápàá ọmọ yorùbá tá a bá ní làákàyè ni kò yẹ kí ọ̀rọ̀ pé yorùbá fẹ́ dá dúró kò yẹ kó fa wàhálà ṣe bí àpèjúwe pé yorùbá fẹ́ dá dúró ó dàbí ìgbà tí wọ́n fẹ́ kírètì ọ̀ṣun state látara ọ̀yọ́ state ni tó fa wàhálà ni ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ n ti ń jọ̀sùn ara Ọ̀yọ́ ṣèṣì ló wà and a time came when Ọ̀ṣun state was created no violence no violence ẹ wá lọ gbójúlé oògùn láti dá rògbòdìyàn sílẹ̀. Si ẹni tí ò lóògùn wá mú yín àtògùn yín ẹni tí ò lóògùn ọ wá mú yín àtògùn yín sẹ́ni pé gùn ti tògùn yín báyìí ìtẹ́ ẹ gbójúlé tẹ́ ẹ gbára lé ó ti di òtún bá ń tẹ́ mọ́ lọ́wọ́ ó ti di òtún bá ń tẹ́ ó di mọ́ lọ́wọ́ láti sọ fẹ́yìn ọmọ ìyá wa tẹ́ ẹ gẹ́ mùsùlùmí pé ẹ má kú gífà abẹ́yìn náà fẹ́ gbé gbẹ́rì yẹ gbẹ́rì ọdẹ ẹ ni efe kuku kúkú ni wọ́n lè yá lùbí láì. a ti sọ pé àlò ayakura kùránì báyìí àlò àdìsí báyìí torí pé gbogbo àwọn tá à ń bá muslim wà nù wọn non muslim wà nù wọn ẹ jẹ́ òfin kan ká sọ pé ẹ fẹ́ gbalẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ ná ohun tí ń jẹ́ orúkọ òòṣà kò gbọ́dọ̀ àbíà torí pé kò sí fún olóòṣà nìkan o àwọn tí wọ́n hun ọkọ̀ Nàìjíríà sẹ́ni pé ọkọ̀ òòṣà kankan òun bẹ̀ ọkọ̀ Islam ò bẹ̀ ọkọ̀ kìsẹ́ni tí hàn níbi ọkọ̀ yẹn ọkọ̀. àwọn abọ̀rìṣà náà kò wọ́n bí ó kọ yẹn your number one failure oníbẹ̀ ti sọ wípé orílẹ̀-èdè Oòduà kò lè work tí Jésù ó dé kò lè work the easy in life kò lè work. àwa mùsùlùmí àmọ́ Oòduà sànẹ́bí Ọlọ́run àmọ́ sójì sí Ọlọ́run olóòṣà la mọ̀ sí. Si á ṣe wá gbàlúfó lóòṣà ẹ̀yin náà ẹ wò náà ó takò ẹ̀sìn àwa mùsùlùmí ẹ wá sọ pé àfún yín sọ̀pọ́ọ̀tì fún yín sọ̀pọ́ọ̀tì that is number one failure number two failure rèé number two failure rèé tẹ́ ẹ bá fẹ́ gba orílẹ̀-èdè kan lọ́tọ̀ a gbọ́dọ̀ gbóòórùn ẹ̀yàmẹ̀yà nínú ẹ̀. E torí pé sìn tàwa mùsùlùmí ó tako ẹ̀yàmẹ̀yà àwọn tẹ́lẹ̀ ọ̀ṣọ́ra fún ni mò ń kà lẹ̀ yìí o ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ gbà o ẹ sì wá sọ̀pọ́ọ̀tì látọ̀dọ̀ wa mùsùlùmí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe é tẹ́ẹ̀rì ṣe tẹ́ bá lẹ́yọ̀ wà àwọn mùsùlùmí lẹ̀ àwọn kìrìsìtẹ́nì àtàwọn olóòṣà nìkan wọn ò lè dá ṣe wọn ò lè dá gbà so àwọn sáàgẹ́ mùsùlùmí àwọn àka kọ̀ǹdíṣàn ti wá lẹ̀ àwọn tán jẹ́ kírísítẹ̀n náà káwọn náà ka ti wọ́n lẹ̀ káwá jẹ́pọ̀ mọ́ra wọn